ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدوكفم الله سبحانه وتعالى أطروا الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم èyí tí a ti fẹ́ máa gbé ọ̀wọ̀ náà ni àlàyé Muwatta títí al'imam Malik rahimahullahu ta'ala èyí tí a ń gbé ọ̀wọ̀ náà ni ìtò ní ṣe pẹ̀lú àsìkò ìrún نعم وحدثني عن مالك عن زيد بن أسلم أنه قال عرف رسول الله صلى الله عليه وسلم ليلة بطريق مكة فوكل بلالا أن يوقظهم للصلاة فركض بلال وركضوا حتى استيقظوا وقد طلعت عليهم الشمس فاستيقظ القوم وقد فزعوا فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يركبوا حتى يخرجوا من ذلك الوعج زيد بن أسلم رضي الله عنه ذكر التابعون أنه قال وصريكي عرف رسول الله صلى الله عليه وسلم ليلة بطريق مكة نبوة محمد صلى الله عليه وسلم أدو ني أنا مكة لأني أفسني لورو فلوان وصحابة رضوان الله عليهم زيد بن أسلم علي كلارا وتابعوني قبان آه، أبو محمد صلى الله عليه وسلم سو حديث نيتابعو a rí pé mursal ni àti aṣàlàyé pé hadith mursal ó ní hadith kò ṣe pé àìkannú àwọn tabi'un lápẹjúwe tí ó bá fi kìí sí ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam so in tó ni pé tabi'i kò bá nábi láyé tó bá fi lè bá nábi láyé sahabi ni wọ́n pè ṣùgbọ́n so, wà ní tábìlì ó ṣe fi nǹkan ti sọ́dọ̀ ànábì sallallahu alaihi direct so ìṣúra kó ṣe pé ní tó ṣe yẹn ó gbọ́ lọ́dọ̀ ànábì wa Muhammad lọ́dọ̀ sàábé kan àbí kó ṣe pé kí ni ó gbọ́ lọ́dọ̀ sàábé ni tó bá ṣe pé ó gbọ́ lọ́dọ̀ sàábé ni tá a ṣí ọ̀pọ̀dọ̀ sàábé ló ti gbọ́ kò kàn mẹ́ṣin orúkọ sàábé yẹn ni yóò jẹ́ pé nǹkan ẹ̀ńkọ́ mo tẹ́sí ó wà connected ṣùgbọ́n nísìnyí àmọ̀ ṣé sàábé lẹni tó drop àbí tábì ẹgbẹ́ rẹ̀ so eléyìí kò ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àfa aládìsí tí wọ́n gbà àfi tá a bá rí wẹ́ẹ̀ míì tó jọ ọ́ so yóò lè kó ní agbára àbí kó ṣe pé ìlú ń bẹ kó ṣe kó lálàáfíà fúnra rẹ̀ lọ́tọ̀ so eléyìí náà kan túnmọ̀ kí n lẹ́yìn ni ṣùgbọ́n alimamu Malik rahimahullahu ta'ala àwọn máa ń ṣe al-ihtijaj bil hadith mursal wọ́n mọ́ ń ṣe al-ihtijaj bil hadith al-mursal so hadith yìí ó dàbí hadith abu sa'id al-khudri hadith sa'id al-musayyib tí a ti kàtẹ́ iná ni sa'id ibn al-musayyib òun náà bá nàbí sallallahu alaihi wasallam yìí so hadith tiẹ̀ náà tó bá kú ti sí ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam mursal ni so tabada wo hadisi tí a fẹ́ kàyí pẹ̀lú ìta ti kàtẹ́lẹ̀ wọn súnmọ́ra wọn then apart from yẹn حديث عمران بن حسين بكنا حديث أبو قتادة من صحيح مسلم وني أوان كتي إلينا تيواني توني نينو سو أكربريتي أراوان so Zayd bin Aslam radiyallahu anhu ó ní anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó dúró ní ọ̀nà Mẹ́kà láti sinmi ní òru torí kó wọ́n bẹ lórí ìrìnàjò ni wa wakkala Bilalan an yuqidahum ó wá gbé iṣẹ́ fún Bilal ní pé kí Bilal kí ó máa bá wọn mójútó àsìkò àti tí àsìkò ìmúbá tó kò jí àwọn ní sọ́lá faraqada Bilalun wa raqadu Bilalu sùn àwọn tí wọ́n ní kí ó máa bá wọn ṣọ́ àsìkò náà sùn àti anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àti Bilalu tí anábí sallallahu alayhi wa sallam ní kó máa bá wọn ṣọ́ àsìkò oorun gbogbo wọn sùn lọ hatta sayqadhu títí kan fi wá tají wa qad tala'at alayhimu dẹ̀ ti yọ oorun ti yọ bá wọn. a pé tàbá sùn àájì fún asùbá àríbẹ̀ẹ̀kọ́ àájì fún kẹyàmù léèlú ìyẹn wótú wa tó ṣe pé tó dá oníkádì ilé rẹ̀ di ìparí òru ìyẹn ló fi dájú fún irun wétró ṣùgbọ́n àwọn sahaba ridwanullahi alayhim pẹ̀lú anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam wọ́n ti rí ìrìn tó ṣe pé wọ́n ní ìdí àti rẹ́sì then ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fẹ́ kọ́ àwọn sọ̀hábà ní ẹ̀kọ́ ó ní kí gbogbo wọn náà sùn lọ kánábì gan-an sùn lọ ẹni tán ní kó mọ ṣọ́ àsìkò òun náà sùn lọ torí pé fẹ́ kọ́ wọn ní kan iṣẹ́ anábìwá muhammad sallallahu alaihi wa wípé ojú rẹ̀ lè sùn ṣùgbọ́n ọkàn nǹkan tí ó strange ló ṣẹlẹ̀ gbogbo wọn sùn lọ anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó sùn bilalu ta ní kó mọ́ ṣíwáṣì kú òun náà sùn àwọn sahaba gbogbo wọn náà sùn lọ in tó wá jí wọn òun náà ni ọ̀yẹnyẹ oòrùn ọ̀yẹnyẹ oòrùn gbígbóná oòrùn òun ni tí ó jí wọn pọ́kọ̀t fàájìrù ìrúdẹ̀ bà wọn sàábé kí ló fàtẹ́rù fi bà wọn ṣe torí pé wọ́n bẹ̀rù ọ̀tá ni rárá èyí tó tẹ̀wọ̀n ò ní wípé n tó mọ́ ẹ̀wọ̀n sàábé bẹ̀rù ò ní wípé àsìkò òun ti lọ àwọn ti ní ìsìnrú bẹ́ẹ̀ ni n tí wọ́n mọ̀ ò ní pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní inna salata kanati على المؤمنين كتابا موقوتا dájúdájú ìrun nǹkan tí a ti fi àsìkò sí ni fún àwọn olùgbàgbọ́ so àsìkò òun bọ́ mọ́ wọn lọ́wọ́ ìyẹn jẹ́ nǹkan àbànújẹ́ fún wọn ó jẹ́ kí ẹrù kó máa bà wọ́n lára ẹ̀kọ́ tá a máa rí ń belé yìí òní pé àwọn sàhábà radwanullahi alayhim wọ́n ń fi òun jáfara wọ́n ní kàkó fún ọ̀rọ̀ òun òun ló fa tẹ́rù fi bà wọ́n gbà tí àsìkò òun bọ́mọ wọn lọ́wọ́ àsìkò àsùbá kò kọjá a lè mọ̀ wípé tí òun bá ti yọ àsìkò àsùbá àti ṣekúnú ó ti parí nìyẹn so ó jẹ́ kí àwọn sàhábà radiyallahu anhum kí wọ́n bẹ̀rù فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يركبوا حتى يخرجوا من ذلك الوادي أنا صلى الله عليه وسلم أقول كنغوي كنك لكوكو قول كنغوي ẹjá kúrò níbi ọ̀nà tó ń bẹ láàrin àwọn òkè yìí tí wọ́n ń pè ní valley tabari àwọn òkè ńláńlá àárí kan tó dàbí ọ̀nà láàrin wọn táwọn èèyàn lè gbà kọjá ṣeré ni wọ́n pè ní alwadi àti wọ́n á pè valley àti ọ̀nà tó ń bẹ láàrin àwọn òkè nígbà mí omi ọwà ń bẹ so àwọn lárúwá wọn a máa pa lówe àti wọn a máa sọ bí ọ̀rọ̀ ipe nahnu fi wadin wa anta fi wadin akhar àwọn bẹ ń valley kan ìwọ̀n bẹ ní valley ni tàbí kí là ń sọ kí ló ń sọ tòfin àbá sọ fún ẹ wípé ana fi wádín wa an ta fi wádín àkàr ìtumọ̀ rẹ̀ ní pé ni kí là ń sọ kí ló ń sọ ọ̀rọ̀ tó ń sọ òjọ́ mọ́ èyí tí a wá so anábíwa muhammad sallallahu alaihi wasallam ó oni kí wọ́n gun nǹkan gun wọn kí wọ́n fi kúrò níbi ààyè yẹn nínú ẹgbàá wa mi àwọn mi wọn gun bọ̀tì wọ́n mú àwọn nǹkan ogun wọ́n mú wọn kúrò ní ibi ayé yẹn ibi tó wọ́n ní àdàgbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ayé yìí ṣaitan ti dé wá bá wa ń bẹ́ ṣaitan ti dé wá bá wa ń bẹ́ fọ́rọ́ iná hada wa níbi ìṣaitan ṣaitan ṣe kí ó ń bẹ níbi ayé yìí ثم أمرهم رسول الله صلى الله عليه وسلم أن ينزلوا لينا النبي صلى الله عليه وسلم قال شقي كسوك على لورين كانوا وأن يتوضوا كدش الولاء وأمر بلالا أن ينادي بالصلاة أو يقيم النبي وقع بلال لا شقي كوكبيرو أبي كوشي إقامة náà bó ṣe wà nú hadithi so àwọn afá àwọn wò wípé ẹni tí ó mìsì àsìkò oorun ṣó tún nẹ́sẹ̀sì kó tún pèrún àbí kò nẹ́sẹ̀sì kó pèrún ṣó ti ẹ̀dá kó pèrún lọ́dọ̀ Imam Malik rahimahullahu ta'ala àwọn gbà pé àtàwọn afá mi náà ìpé yóò ṣe kọ́ ọmọ wọ́n bèèrè lọ wọn ìpé ṣé wọ́n pèrò ní wọ́n ní ẹ̀rí yẹn kò rí sí ìpé wọ́n pèrò láwọn mí fi tú àdánù bíbà ìsìnkíní sí ikọ̀ ọmọ wáyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gbà wípé ìfá àti àsìkò òun kọjá kò túmọ̀ sí pé kí a lè pèrún fún a lè pèrún àtúnṣe ìkọ̀ ọmọ náà àsìkò òun ti kọjá a lè pèrún fún irun yẹn apart from ìkọ́mọ̀ tí a máa padà ṣe so lára nǹkan tí wọ́n lò gẹ́gẹ́ bí ẹ̀rí lélẹ́ yìí lẹ́yìn tábà wo hadith mi náà bí hadith Imran bin Hussein tí a ní ọmọbẹ̀nu sahih Muslim àtàwọn tíra hadith mi so ìbẹ̀yẹ ó fi nílẹ̀ pé wọ́n pè wọ́n so ló jẹ́ pé àwọn míì dúró lórí pé àá pèrún ó dáa irun pípẹ́ ó wà sẹ́pẹ́tì níbi irun gangan fún kúrò níbi irun gangan nítorí àbá fílẹ̀ kí òun láìpẹ́ irun sóníhun oníhun sọ́rọ̀ mi èèyàn kò ṣe kọ́ ó kírun sóníhun oníhun ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àfáwà lórí ẹ̀ in fact ó ipe ó ti líìdì àwọn ọmọ kéwú rẹ̀ méjì al-aswad àti alkọ́mà ní irú tí wọ́n rẹ̀ ṣe kọ́mà tí wọ́n ṣe kọ́mà ṣùgbọ́n ká ṣe kọ́mà yẹn òun ni súnnà òun ni súnnà ṣùgbọ́n téèyàn bá kí irun tí ó ṣe kọ́mà ṣó ní irun ó ní irun ní tí ọ̀gọ̀rọ̀ àwọn afá tí wọ́n ń bẹ lórí ẹ̀ a lè rí inú àwọn zọ̀ìríyà tó gbà pé kò ní ń pé ikọ́ ọmọ súnmọ́ èrùngì àdáni tí ẹ òun ìtún jìnà òun ìtún jìnà ṣùgbọ́n àgbọ́dọ̀ máa bẹ láwùjọ tí mọ́ṣáláṣí wà kan mọ̀ pèrún bẹ́ ṣùgbọ́n táwọn bá pèrún tán kí òun sán ní òun kéèsì ọ̀tọ̀ lélẹ̀ òun la sọ pé èyí tí ó correct ní pé kí òun wá ní òun wọn ni o so imaamu malik rahimahullahu ta'ala àtàwọn afáàmì wọ́n wò pé kò ní di àdánù mọ́ ìkọ́mọ̀ nìkan ni wọ́n ṣe torí pé kí irun olè ń pè àsìkò ẹ ti kọjá ọ̀rẹ́ dì ṣùgbọ́n torí pé orin ilẹ̀ nínú àwọn àdéṣù ní a ní kí a ní kí wọ́n pè wọ́n àwọn tán ní ká má pèrú lára àwọn kan tán lò gẹ́gẹ́ bí ẹ̀rí òun ni ní gazwatu al-khandak gazwatu al-khandak tó ṣe pé anájà àtàwọn sahaba wọ́n mí sí ń zúrù asiri maghrib isha kí àwọn ọ̀tọ́ òde kan rí kí torí pé ogun yẹn ó gbóná so níbi ẹgbà wá àdífì tó sọ̀rọ̀ ń pa rẹ̀ wọ́n wá ní ànágbà muhammad sallallahu alaihi wasallam ó ní kán ṣe kọ́ máa òkè zuru ó ní káṣe kọmọ òkè asiri ó ní káṣe kọmọ òkè magri ó ní káṣe kọmọ òkè ìṣáì so tó túnmọ̀ sí pé kí ni wọ́n pèrún níbẹ̀ yẹn so hadith táwọn dìmú nìyẹn wáyé hadith Imran bin Hussein òun ni wọ́n pèrún lórí ìrìn àjò tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sahaba tí wọ́n wà hadith tó jọ hadith Zaid Aslam tí a ń káyìí so ló jẹ́ pé masala tí méjèèjì both sides both parties náà ni wọ́n ní ẹ̀rí ìta conclude sí ni pé tán bá pèrún kò fi dà sí náà ni tán bá dẹ́ pèrún kò ṣe kí ni kò affect ìkọ́mà àní súnnà ni kí wọ́n ṣe ìkọ́mà níbi ìrun fẹni tó gbé ìkọ́mà lẹ̀ tí ó ṣe níbi ìrun ó nírun ṣùgbọ́n a lè sọ pé kí ni ẹnìyẹn ó gbé nǹkan tó pàtàkì kalẹ̀ lórí irun so fasalla rasulullah sallallahu alaihi wasallam bin nas anabi lídì àwọn èèyàn ní irun anabi lídì àwọn èèyàn ní irun nam ani anabi sallallahu alaihi wasallam oníkà pèrò oníkà ṣe kọ́mà kákàtà alfajiri nǹkan kákàtà alfajiri ṣe pé a máa ń kí rákàtà alfajiri ṣíwájú kí àtókí àṣùbá àríwẹ̀ẹ́kọ́ náà nínú ẹgbà wá ní títí orí ti Imran ta sọ ẹ ni wọ́n kí raka talfajiri wọ́n kí raka talfajiri so but Imam Malik rahimahullahu ta'ala wọ́n ní eléyìí kò rí rẹ̀ lọ́dọ̀ àwọn so ipé kò ní kí raka talfajiri yóò kíkí ni ìrùn tí wọ́n jẹ́ direct ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lórí ẹ̀ kò ní pé wọ́n kìí ركعة الفجر حتى أنه وستودنت إمام مالك رحمه الله تعالى بأشهر lára wọn tọ́gbà pé wọ́n kí rákà tàlfàjírí tó ń bó ti jẹ́ pé kí oòrùn ti yọ tó ń bó ti jẹ́ pé oòrùn ti yọ ló jẹ́ pé náfílà tá a bá mí alèkùn náà padà bí nísìnyí ìgbà tá a wọnú mọ́ṣáláṣí wọ́n ti gbé rùn sórí a ah, ní opportunity àti kí rákà méjì àbí mẹ́rin tán máa ń kí before zoro a lè san padà anábì sallallahu alaihi wasallam ó ti ṣerú ẹ̀ náà tó ṣe kó ń bá àwọn èèyàn discuss ní lẹ́yìn èrò zoro so kò rí opportunity àti kí náà fi lẹ́yìn zoro ní ọ̀rọ̀ ẹ̀ gùn gan àwọn tó ń bá discuss ọ̀rọ̀ tó ń bá wọn yanjú ọ̀rọ̀ so débi wípé ìwọ̀n á ṣe wọlé anábí wá kírun asiri lẹ́yìn oríṣẹ́ wá sàn kí ni oríṣẹ́ wá sàn náà fílà zóòrì yẹn padà oríṣẹ́ wá sàn náà fílà zóòrì yẹn padà ló fi jẹ́ pé a lè ṣe kọ̀dọ́wù ànàwáfìl náà àwọn náà fílà bá a ṣe lè ṣe kọ̀dọ́wù èyí tó jẹ́ ọ̀ràn èèyàn náà tí bà wọn lórí tó ṣẹlẹ̀ sí wọn ẹ̀rú bà wọn lórí ìkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn náà ó ní ثم انصرف إليهم النبي على صدره وقد رأى من فزعهم فقال النبي لي بشبر وأن أيها الناس أيها إن الله قبض أرواحنا الله ما لبني واو ولو شاء لردها إلينا في حين غير آذى ani kó bá ń bẹ ní ròǹgbò ọlọ́run bá ní kó bá dá padà fún wa kó bá dẹ́ ní ẹ padà sí ara wa ní àsìkò tó yàtọ̀ sásìkò tí ó dá padà yìí ṣùgbọ́n eléyìí kò ń ṣe àmọ́mọ̀ àlẹ́ṣẹ̀ àṣekínì àlẹ́ṣẹ̀ ọlọ́run ló gba ẹ̀mí wa bẹ́ẹ̀ ni tá a mọ̀ ní pé kí ni Allahu alladhi yatawaffa al-anfusa hina mawtiha ẹ̀mí tó bá kú ọlọ́run wa ló gbà wallati lam tamut fi manamiha ẹ̀mí tó dẹ̀ sùn náà tí òun ò tí kú ọlọ́run ni ó gba ẹ̀mí ní àsìkò

ó ní ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ̀ráàmù láre kò ń ṣe nǹkan tẹ́ ẹ máa gbéjú sílẹ̀ ọlọ́run ọba ló gbẹ̀ ní wá ká ní kó bá dẹ̀ ń lérò ń gbà rẹ̀ ni kò bá dá padà ní àsìkò tó yàtọ̀ sásìkò tó dá padà yẹn so àsìkò tó dá padà yẹn àsìkò tó wù láti dá padà ni wọ̀là òṣáà لرد إلينا في حين غير آذى فإذا رقد أحدكم عن الصلاة أو نسيها تأكن يبصف تاتيكو مواتوت يوم تلقوا الله باتي بنيريني أو نسيها أبيكو شكو صف gẹ́gẹ́ bí ìjọba ènìyàn ó gbàgbé kó wọ́n tí kí لكي fún mọ̀fáàzí àìlẹ́yìn fàlìsọ́lẹ̀ àkókí kàmàkánà ìsọ̀lì àfíwàkìtì à kókí bó ṣe máa ń kí ní àsìkò rẹ̀ ní ìjọ kejì kò yé that is èyí tí ó bọ́ fún yẹn ó bọ́ fún kóhun kókí yẹn nígbà tó jí yẹn tó bá díjọ́ kejì irú àsìkò tó kí yẹn kó ló máa kí mọ́ torí pé àsìkò tó kí yẹn ó ní kí ni ó ní excuse so yóò kí ìwákìtì a ní àsìkò tó yẹ kó kí gangan ìjọ tí ó kí tí àsìkò ẹ fi kọjá yẹn kò lẹ́ṣẹ̀ torí pé kí ni ó sùn torí pé kí ó gbàgbé so ẹni tó gbàgbé àbẹ́ni tó sùn ẹni ò lẹ́ṣẹ̀ náà eléyìí ò túmọ̀ sí wípé ẹni tó bá sùn táwa dẹ̀ ń bẹ ní ẹgbẹ́ rẹ̀ ká tọ́rá onímọ̀ ń ṣì gbọ́yé wọ́n á ṣirú àdísì wọ́n á ṣì gbọ́yé ikú anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam sọ pé laysa tafrij fi an-nawm innama tafritu fil yaqaza àdísọ pé yàn kò ní kàkún fún ìrun nígbà ipẹ́ nìyẹn ó wà negligent nípa àrùn nígbà ìnáma tọfúrí tó fìlú ẹ̀kọ̀dọ̀ ẹni tá sọ pé kò ní kàkún fún òun lẹni tó ṣe pé ó tají òní ayò àkìrà rájúlú àtọ̀láàtà kíyàn ṣe kí ni kó dìlé ìrun hátà yẹjí àwọ́kùtù sọ́lá tí ó kọ̀rọ̀ tí àsìkò oorun kejì èdè ẹni tí a sọ pé ó ní perforate ní ẹ ṣùgbọ́n ní tó ṣe pé òun ti ẹ ó sún gbàgbé ni àyìn sọ pé mo farò ètò yìí so ló jẹ́ pé lápẹjúwe ń sìn orúnkún mi bá ṣe wà ń sìn omi ẹ̀ gan ṣé kí n torí pé àsìkò mọ́gìrìbò ní tó kí n mọ́ sùn àbí kí n lọ sùn àwọn afáàní lọ sùn torí pé àsìkò magrib ò tí tó tó bá di àsìkò magrib tọ́lọ̀ ń bá ní tají sásìkò gbà ẹ́ alhamdulillah tó o bá dẹ̀ tají ìgbà tó o bá padà tají àsìkò tiẹ̀ nìyẹn àsìkò magrib tiẹ̀ lọ́jọ́ yẹn ó nìyẹn onígbà tó tají yẹn ó ní àsìkò tí ó tají yẹn so làbẹ́bí sọ láfáà fi sọ nínú ọ̀rọ̀ mi من نام عن صلاة أو نسيئها فليصلها إذا ذكرها لا كفارة لا إلا ذلك أريكي أبصوا بقيرك أصوا تشكك واكيرك أبوتي أبقى بوتيكي أنا دميكو كيمة تبانتي لا كفارة لا إلا ذلك كفارة رنيه nínú ẹgbọ̀ wá mi fa inna dhalika waqtuha àsìkò rẹ̀ nìyẹn tó ló jẹ́ pé ẹni tó ń sùn tó ń bẹ lójú oorun tí ó rẹni tí ó jí fún irun àsìkò tó ń bá jí ní àsìkò oorun títí ẹ ṣọ́rọ̀ ẹni tó gbàgbé owó tí kírun ìgbà tó bá rántí ní àsìkò títí ẹ ìgbà tó bá rántí ní àsìkò títí ṣùgbọ́n ní tí òun máa mọ̀ gbé òun jù sílẹ̀ tásìkò ẹ fi kọjá ẹni yẹn lẹ́nu àwọn àfókò lé lórí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní kó lọ kí òun yẹn ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni fún nǹkan tó ṣe yẹn ṣùgbọ́n kó ṣe lọ kí àwọn nǹkan náà àwọn àfáà wọ́n ní kó gbàgbé pààrùn yẹn kó gbàgbé pààrùn yẹn torí pé tó bá ń kírun yẹn abẹ́ lọ́wọ́ rẹ̀ wípé ṣé ìrun tán ní kó kí ló ń kí tó bá ní bẹ́ẹ̀ ni ó parọ́ torí pé àsìkò tán kó kírun yẹn kọ́ ni ó ń kírun yẹn inna salata kanat ala al-mu'minina kitaban mawquta so oni tó bá lóhun kọ́ so tó wá lóhun kì í fún so eléyìí agimẹ́ntì àwọn bíi ibn hazm bákanáà sheik al-albani rahimahullahu ta'ala nínú tamamul minna àwọn náà mú wá tí wọ́n mú agimẹ́ntì yìí wálé pẹ̀lú wá máa ń mọ̀ ráì rún láàrin tí àsìkò rẹ̀ ti kọjá kò lẹ́tọ̀ọ́ láti lóhun fẹ́ kí irun yẹn padà torí pé ẹni tó lẹ́tọ̀ọ́ àti kí i òun lẹni tó sùn àrí tẹ́kìtì pé kò kí i òun lẹni tó gbàgbé arítẹ́kì pé kò kí para bọ́tà ẹni tó máa máa tó ráhùn yẹn láre tó fi lọ wọ́n láàrí tó kó kí padà so àáfilẹ̀ ni tó wá sọ pé kó lọ kí wọ́n ní ṣé wọ́lá ṣòfin tó àfin ní kó lọ kí èyí ti kọjá ní ẹ̀ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni kó wá kú fún ìtúbá lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn iṣẹ́ tó pọ̀ bí ọlọ́wọ́n bó ṣàforíjì fún un ilé iṣẹ́ tó fẹ́ bùn tèmi rahimahullahu ta'ala àwọn náà fi síbi ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwà lórí ẹ̀ òun ni pé kókì kíkì ìyẹn gangan fún rẹ̀ ara táwùbà ni ìyẹn ò dìstọ́ọ̀bù táwùbà míì tó máa tún ṣe torí wípé tá a bá sọ pé kó mọ̀ kì fáìtà máa ní kó mọ̀ kì ìfẹ́ni tí ó bá sùn àbẹ́ni tí ó gbàgbé tẹ́sìn bá ní kó kí ṣe ẹni tó mọ̀ mọ̀ wá gbé kalẹ̀lẹ̀ sí ó wà ní kí kó mọ̀ kí ẹ̀sìn òjúlẹ̀ fún ẹni tó sùn pé ó ti sùn nígbà yẹn nìyẹn ti lọ nìyẹn àbò gbàgbégbà yẹn ti lọ nìyẹn ẹni tó wá mọ̀ mọ̀ tó gbé jù sílẹ̀ ẹ̀sìn wà ní mọ̀ kí sọ yóò kí náà ni ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ipé ó ráyìn láre tásìkò yẹn fi kọjá yẹn ìpẹ́ṣẹ̀ ìwòsù lórí ẹ̀mọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀sìn ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n yóò sì kí ìrùn yẹn eléyìí òun ni ọ̀rọ̀ tí al-imam ibn abdulbar rahimahullahu ta'ala tí wọ́n sọ it's like bí ẹni pé wọ́n rẹ̀fútì ibn hazmi gan ni tó mẹ́pọ̀ méjèèjì contemporaries ni wọ́n ọmọ spain so kìláfẹ́ lòun dé eléyìí onípe anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ káwọn sàábà máa wípé ẹ̀ ní láti bẹ̀rù kò ń ṣe nǹkan tẹ́ ẹ máa mà ṣe kò ń ṣe nǹkan tẹ́ ẹ máa mà ṣe ọlọ́wọ́n ọba ló gbẹ́ ẹ̀ ní wá wọ́n rẹ̀ ń bẹ lóru ń gba rẹ̀ láti dá a padà ní àsìkò yẹn kò bá ti dá padà kò sí wẹ́rù ń gba rẹ̀ láti dá padà yìí tó àlẹ́ṣẹ̀ ó dàbí ẹni pé lápèjú ẹsì kan ní kákìrún jẹ̀mọ́ ọ̀ràn yẹn ni àbí kákìrún jẹ̀mọ́ ọ̀ràn ọ̀rìn ma máa ń rọ́ ṣáàlà àtòrígbọ̀ pẹ̀lú imani ẹ̀ẹ̀ kakirun lè rẹ̀ ṣáàlẹ́ṣẹ́ àlẹ́ṣẹ́ afẹ́lọ kírun age òjò wọ́n rọ̀ gan anybody o lè gbá ìlọ kírun age ṣáàbánújẹ́ tẹ́ àrírun age kì a ní láti bánújẹ́ torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala sọ àní láti banújẹ́ sọ̀nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam oní thumma iltafata rasulullah sallallahu alaihi wasallam ila abi bakr lẹ́yìn anábi sallallahu alaihi wasallam wa abu bakr faqal anábi wa ni inna shaitan ata bilal shaitan wa ba bilal wa huwa qa'imun yusalli tí bilal ń kírun lọ́wọ́ lórí ìdúró fa abaja'ahu ṣètọ́nù wá ṣe kí ni ó ní kó sùn ṣètọ́nù ṣe tó fi sùn falamiyaza yu'addi'uhu kama yu'adda'u as-sabiyyu hatta náà ṣètọ́nù wá ń pàǹpà rẹ̀ ń lọ́lẹ̀ ní nígbà tí ìyá ń lọ́lọ́ mẹ́ títí títí kí ni tí bí lálù tí ó fi sùn àmà bọ́ṣẹ́ máa rẹ ọmọ tí ó ṣe kí ni tí è sùn so bẹ́ẹ̀ ni wọ́n wá ń ṣe fún iṣẹ́ ìtọ́nù ṣe fún Bilal hátà náà lè sùn ní tó ṣe ìtọ́nù bá tẹni tó ń kírun kò fílẹ̀ gbogbo bíkíbi oníṣẹ́ ìtọ́nù ti lé wa káàkiri ẹni tó ń kírun kò fílẹ̀ lọ́rùn ó ń fọwọ́ kan títí títí títí ó fi sùn lọ tó fi sùn lọ píṣẹ́ ìtàn bá gbọ́ azan ó máa sádánù hmm? wọ́n máa parí azan á padà wá orí ìmútẹ́ǹkì yóò máa disturb mi yóò máa sọ fún olùkòrò kádà olùkòrò kádà rántí nǹkan báyìí rántí nǹkan báyìí títí tí èyí gbàgbé tí ó jẹ kọ̀bùlí tí ó jẹ bàbí so ṣẹ̀tàn òfúwáyà ẹni tó ń yẹ náà fílà ṣẹ̀tàn tó disturb ẹni títí títí òun fi gbé lọ fọlọmíọ́bẹ̀lì àdíhù òun rẹ̀ láti sùn kàmà yóò hádà òsòrí yóò hátà náà tẹ́bọ́n ṣe máa ń ṣe fún ọmọ kékeré hátà náà títí tí bìlálù fi sùn ثم دعا رسول الله صلى أخبر رسول الله صلى الله عليه وسلم أبا بكر فقال أبو بكر أشهد أنك رسول الله صلى الله عليه وسلم بلال لغم فلي لغم فلي confess pé òun sùn lọ náà so Abu Bakr radallahu anhu ni mo jẹ́rìí pé òjìṣẹ́ ọlọ́run ọba yẹn tó tọ́ tàtìdín tó ṣẹlẹ̀ sí Bilal anábùwà Muhammad sallallahu alaihi wasallam sọ ní tó ṣẹlẹ̀ sí Bilal anábì sallallahu alaihi wasallam sọ ó sọ nǹkan ẹ̀ òun náà ni pé ṣaitan òun ni ó wá bá Bìláàlù tí ó jẹ́ kí ó lè ṣe nǹkan tí ó ṣe nínú ẹgbà wá mi ni ó ní tó ṣẹlẹ̀ sílé òjíṣẹ́ ọlọ́ọ̀bá náà ló ṣẹlẹ̀ sí mi náà tó tún ṣe gbé ẹ lọ ló gbé mi náà lọ ṣẹba ní kó bá ń bá aṣọ́lù ní àbẹ́ẹ̀ ni ah, ní tó ṣẹlẹ̀ sí náà ló ṣẹlẹ̀ sí mi náà òun ló rá mi lọ tó tó jẹ́ pé kò sí ẹni tí ó lè ṣe mistake ni kò sí ẹni tí ó lè ṣe mistake so n tó wá lọ́wọ́ Bilal yẹn mistake ni bẹ́ẹ̀ ni kò sí jẹ níyà fúnrú nǹkan bẹ́ẹ̀ torí pé kò ń ṣe nǹkan tí ó máa máa ṣe pẹ́ẹ̀ òtún tó bá wa Muhammad sallallahu alaihi wa sallam wípé in tó ṣẹlẹ̀ sí yín ló ṣẹlẹ̀ sí èmi náà sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní kí kí wọ́n kúrò ní ayé yẹn láti lọ kí òun ní ibòmí láti lọ kí òun ní ibòmí àti síbi tí òun ti yọ bá wọn mẹ́rin oníṣẹ́ ìtọ́n tí wọ́n bá wọn níbẹ̀ ṣẹ̀yẹ ká kúrò ní ọlọ́kí òun ní ibòmí gẹ́gẹ́ bí n ta sọ èyí tó tẹ̀wọ̀n wallahu alam ó ní pé ẹni tí ó bá fẹ́ kó tó jí tí àsìkò alfajari ti yọ àtó ti kọjá àmọ́pá alfajari ìrun alfajari àsìkò rẹ̀ ó kọjá tí òun bá ti yọ ṣé yóò kí rákàtà alfajari àbí kò ní kí èwo la sọ kó tẹ̀wọ̀n yóò kí torí bó ṣe ń bẹ̀rẹ̀ hadith Imran bin Hussein yóò kí sèmáàmù Malik rahimahullahu ta'ala àwọn òwúrẹ́gbà wáyẹn láàrín sọ pé àwọn orí kankan lórí ẹ̀mí ṣùgbọ́n mọ̀nà alìmọ̀ hujjatun ala ma lam ya'lam ẹni tó mọ̀ evidence ló jẹ́ lórí ẹni tí kò mọ̀ láti sọ pé o ń bẹ́ náà student mọ́ mọ́lẹ̀ pìtà ní àwọn òmú position àfáwọn ẹ̀ lára ni àwọn èyí tó ṣe pé wọ́n mú mọ́ kí fún Imam Malik rahimahullah ta'ala tó dára kọ́ ní pé tí àfá ẹ so sọ ìwọ náà gbọ́dọ̀ sọ khasatan tí a bá jẹ́ tọ́lìmù ilm ẹni tó jẹ́ student of knowledge ó ma ẹ̀rí tàfà rẹ̀ jólé lórí ní ẹ̀rí week àbí òun rí ẹ̀rí tàfà rẹ̀ so haramu ni fu láti tẹ̀lé àfá rẹ̀ tó mọ̀ kó ṣe mistake yìí nígbà tó ń ti mọ̀ tó jẹ́ olódó lórí ọ̀rọ̀ èyí ò ní kó disrespect àfá rẹ̀ ṣùgbọ́n kò ní tẹ̀lé ní tí àfá rẹ̀ bá sọ ní agbègbè yẹn tó bá kanáà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ adán ṣáà lè pè fún àwọn fàwáì àwọn àrùn tó ti bọ́ fún wa ní a ní masala kìlàfíà ṣe ẹ̀rí wà pé wọ́n pè ń ẹ̀rí wà pé wọ́n pè ń tó méjèèjì ló wà ó sí pé kí amúrùn a àwọn àní pèrò ìṣẹ́hádùn àwọn àfáà mi ṣùgbọ́n tá bá ti rí text anybody tó bá sọ nǹkan tó yàtọ̀ sí text ní àní gbọ̀ọ̀rọ̀ yẹn a lè kún ẹni ẹni ẹsùsù bóyá kò rí àdéhùn yẹn àbí bóyá kò rí ẹ̀rí yẹn àbí bóyá ó gbàgbé torí lè yà náà so lára àwọn ẹ̀kọ́ tí a tún rí kọ́ onípẹ́ṣọ̀ ìtọ́ọ̀nù ìmọ̀ wá pẹ̀lú wa lọ́pọ̀lọpọ̀ gbà sọ́dọ̀ jẹ́ pé agbọ̀rọ̀ gbìyànjú láti máa sáàdì ọlọ́run ọba níbi àbúrú ṣètọ́ ní gbogbo ìgbà hátà òfẹ́ wọnúlé òfẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ òfẹ́ súnmọ́yàwó òfẹ́ jáde ńlé gbogbo wà gbìyànjú àti máa sáàdì ọlọ́run ọba subhanahu wa ta'ala ní gbogbo ìgbà ní gbogbo ìgbà so eléyìí nǹkan tí ó pàtàkì tí ó yẹ ká máa gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn anábíwa muhammad sallallahu alayhi wa sallam so ẹni tó bá dẹ̀sùn ìgbà tí òun bá jí òun ní kíni àsìkò oorun ti yẹ kò ń ṣe àsìkò oorun àwa yòókù ní àsìkò oorun ti yẹ ṣùgbọ́n ìwò túmọ̀ sí wípé ìwọ́n mọ̀ pé èèyàn kan sùn àwọn apèrò oorun tó ń sùn ni òjò kó lè gbọ́ àzáni ràn án lọ́wọ́ pẹ̀lú pé kíní kó jí kí wọ́n gbá ládá ṣùgbọ́n wá ní pé tó fi jí mi náà á ah, ṣùgbọ́n sọ láti sọ pé mọ́n náà màá sọ láti náà nà sí a fàìsọ́lì ẹ̀dà zakara kí ló bá má jí mi no ìyẹn rọ́n ẹni ò bá sọ yí pé kẹni tó pèrún nu mọ́ṣáláṣí kò bá má pèrún náà láti lè fi pè wá sí mọ́ṣáláṣí bá ipá ṣùgbọ́n àdẹ̀ ni wọ́n máa ń pèrún láti jí àwọn èèyàn gan inna bilalan yu'adhdhin bil-layl liyuqidha lè fi jí àwọn tó ń sùn ẹni tí òun rẹ̀ ni tí òun ò tó ń yẹn náfílà wa liyarji'a aw wa qa'imakum kó lè fi sọ fẹ́ni tó ń yẹn náfílà pé àsìkò tí wàá tọ́pù náfílà ẹ̀ ti tó tó bá fẹ́ jẹ sàrí lọ́jẹ́ sàrí tó bá fẹ́ gbáwẹ̀ àsìkò sàrí lélẹ̀ so ti tafẹ́ ló ń bẹ̀ ni pé kí ni èyí ó kí lọ na ìmọ̀kùn a rí pé lára kata máa sọ náà ni pé as-salatu khairun minan nawm láti lè fi jẹ́ ẹni tó ń sùn náà tún ni so kí ẹ̀ wá sọ yí pé ah, ṣùgbọ́n sọ yí falisolliya idza dakara ani ashitu hadisi nìyẹn à ń ṣe hadisi yẹn tú ni ìtumọ̀ hadisi yẹn òun ni pé tó o bá rẹ ni tí ó pàkíyèsí ẹ o wá lọ sùn bẹ́ẹ̀ o wá jí o lẹ́ṣẹ̀ kírun ní àsìkò tó o bá jí kírun ní àsìkò tí o bá jí so o dẹ̀ lè ní rákàtà alfajiri gẹ́gẹ́ bó ṣe lélẹ̀ nínú àwọn ẹgbàwá mi so ìyẹn ó jẹ́ lára àwọn ẹ̀kọ́ tí a rí mú nínú hadith ilé èyí tó tẹ̀lé ni annáhíu anisolati bilhajira kíkọ̀ fún ni ìmá kírun ní alhajira alhajira oníta lè pè níbi noon ìgbàtí òòrùn bá ń bẹ ní àtàrí a ti ṣàlàyé àwọn àsìkò òòrùn fún wa tá a bá gbàgbé so irú zuru ó wọlé nígbàtí òòrùn bá yẹ kúrò ní àtàrí anybody tó bá kírun ní ìgbàtí òòrùn ń bẹ látàrí tó kírun zuru nígbàtí òòrùn bẹ látàrí ẹni yóò ní o ẹni yóò ṣe kí ni kò ní o so ló fi jẹ́ wípé hadith Uqba bin Amir tí al-Imam Muslim gbà wá ó ní salatu sa'atin كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن وأن نكبر في إن موتانا أسكنك كم ندوش بارك من سوكي كما كيرون به هذا مسيا وكوان وين àkọ́kọ́ hìnà tọ́tlọ́ ṣẹ́mṣù bàzíratán hátà tàbtẹ́ṣìá tóòrùn bá ṣẹ̀ṣẹ̀ ń yọ ní àsìkò táàkì kí wọn hátà tàbtẹ́ṣìá ọ̀ntì ìgbà tí òun yẹn bá lọ sókè ìgbà tí àwọn afá wo wọ́n ní bí nǹkan 12-15 minutes lẹ́yìn ìgbà tí a bá rí dísìkì òun tó yọ nínú hadithi ni wọ́n wọ́n àti ìsànẹ́sọ́lá àtàmsọ pé kí ìdàrùn hain bí dédé kí ní ọkọ̀ méjì so yẹn nígbà tí wọ́n convert ń lọ síbi 12-15 minutes gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáṣe sọ bí sheikh ibn usaimin rahimahullahu ta'ala so a ní kíhun nígbà tí orúmọ ẹ̀ṣẹ̀ yíò nígbà tí orúmọ ẹ̀ṣẹ̀ yíò irun náà fílà

so ìgbà tí oòrùn bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ yọ no tó bá ṣẹ̀ṣẹ̀ yọ àti nǹkan dílé rẹ̀ díẹ̀ náà bẹ́ẹ̀ ni ìgbà tí ìkejì oyin wàhíná yakumu qa'imu zahira ìgbà tí oòrùn bá ń bẹ ní àtàrí hatta tẹ̀míìlà ọ̀ntìgbà tí oòrùn bá yẹ kúrò ní àtàrí ìyẹn ni àsìkò zuru àsọ ó jẹ́ méjì àbí ìkẹta wàhíìnà tàbọ̀yẹ́fù ay wàhíìnà tàbọ̀yẹ́fù ṣẹ́mṣù ilẹ̀ gòrò ìgbà tó rùmà fẹ́ lọ wọ̀ hátà tẹ́kùrùmà títí tí ó ṣe kíní tí ó wọ̀ àsìkò mẹ́ta yìí náà àsìkò méjì ń òun ni lẹ́yìn àsùbá ṣàpá sọ pé tóun máa ẹ̀ṣẹ̀ ń yọ àbí tóun máa fẹ́ yọ nìyí tóun máa ẹ̀ṣẹ̀ ń yọ àbí àbí nípa sọkọ́ yẹn ká máa kírun so ṣáà lè kírun before ìgbà yẹn kórun tó pẹ̀sẹ̀ lẹ́yìn àsùbá kí ẹ̀ lẹ́yìn ti lásọ̀ látàbára بعد الصبح حتى تطلع الشمس التي قسنا في الألين وأصباح حتى تطلع الشمس أصبحت أربع يوم ثم يمونين أصبحت ثم نافلة وني نوان صوم ها then láàrin asiri في maghrib لا صلاة بعد العصر حتى تغرب الشمس صنع لي نفلة لا يفق بينه ni ìtàwọn ọ̀gọ̀rọ̀ àwọn afáfikún ṣùgbọ́n wallahu a'lam èyí tó tẹ̀wọ̀n pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ láàrin asiri sí magrib àlèyàn náfílà ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn kàtàkì discuss ẹ̀yìn tààrà rántí asaruwa látọ̀dọ̀ Aisha látọ̀dọ̀ Abdullahi bin Umar látọ̀dọ̀ Abu Ayyub àti asiri àti magrib àti tó mú bá fẹ́ lọ́wọ́ bá fẹ́ lọ́wọ́ lókù nínú sọ́n Abi Dawud ọ̀sán Tirmidhi Ali radiyallahu anhu so oní anábíwa Muhammad sallallahu alaihi wasallam náà àmì salati ba'da al-asr oní ká mọ̀ yẹn náfílà lẹ́yìn asr illa an oòrùn bá sì jẹ́ nǹkan tó sì ga ní sánmọ́ ilé ìlú fàtí yẹ pé àwọn èèyàn bí Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n gbà pàlìyàn nẹ́fìlà lẹ́yìn ìrun asiri wọ́n gbà pàlìyàn nẹ́fìlà lẹ́yìn ìrun asiri ilé ìdẹ̀ ni tí ó tẹ̀wọ̀n jù so èyí tó sọ pé kámẹ́yìn yẹn ni wọ́n á tún sí wípé tóòrùn bá fẹ́ lọ wọ̀ tí àbí kò yé wa so alhajira ó ní àsìkò gbà tó ṣe wípé a lè pè níbi noon so ìmọ̀kírun ní àsìkò yẹn ìmọ̀kírun ní àsìkò yẹn حدثني يحيى عن مالك حدثني يحيى شيخ بي حدثني قالوا سقي حدثني عبيد الله بن يحيى أبي بن يحيى الليثي كوني حدثني يحيى يحيى فتيز بابامي أصوفني عن مالك لا تدو إمام مالك عن زيد بن أسلم لا تدو زيد بن أسلم عن عطاء بن يسار عطاء لا تدو تاني عطاء بن يسار عطاء بن يسار تابعيلونا زيد بن أسلم تابعيلونا هاي بيكوني تبعو حديثي تي له ta ló gbà wá Zayd bin Aslam direct àbí abáwọlé nísìn Zayd bin Aslam látọ̀rọ̀ ta ní àtọ́ so tí Zayd bin Aslam ká níbi kò dárúkọ àtọ́ tó kàn sọ pé anna Rasulullah sallam call in mashida talhari ní fẹ́ jahannam tó kàn sọ straight ṣe mọ̀ pé ó ti ti èèyàn kan wọ́n bẹ̀yẹn ta ló ti wò ẹ́ ó ti àtàbùn yàtàr àtàbùn yàtàr ṣe tábì ní àbí sàábì tábì yìí sọ́nà jẹ́ pé tí tábì yìí bá fi nǹkan ti sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam definitely ó ti ti nǹkan kan wó mẹ́rin ta ló ti wo tó wáyé pé sàábẹ́ ni aṣọ́ pé sàábẹ́ ni then hadith ni hadith mo tẹ́sì ó wà that is hadith tí ó máa wà tá a ti ṣọ́ pé sàábẹ́ ni ṣùgbọ́n ní ìsìn àṣí ọ̀ṣẹ́ tàbí yẹn àbí tàbí ẹgbẹ́ rẹ̀ ẹwọ ẹni tí zayd bin aslam dárúkọ tàló dárúkọ àtà bin yasar àtà bin yasar tàbí ìlú òun náà tàbí ní òun náà so àtà bin yasar bí wọ́n sọ pé anna rasulallah sallallahu alayhi wa sallam qala ike òjíṣẹ́ jahannam gbígbóná òòrùn tó máa ń gbóná gẹ̀ẹ́ ara mímí jahannama ni that is tí oòrùn bá mú tó gbóná ẹ̀ jahannama ṣe kí ni ó mí jáde ni so ìtì rẹ̀ ni فإذا اشتد الحر فأبردوا عن الصلاة تبا تريتي أرمغا أنا صلى الله عليه وسلم أجيكي روي أكي لاسي كوتيو تتوديه أكي روي لاسي كوتيو شكيني tí ó tutù díẹ̀ tó padà jùlọ ìrun zoro ṣó máa affect àwọn ìrun ó máa affect asiri bí kò ní affect ẹ àwọn afáàmì ni ó máa affect asiri torí pé ti affect zoro so àjọ ti ti asiri náà àmì ìpè zoro nìkan ló ń báwí. وقال أصيبين اشتكت النار إلى ربها إنا أكمبلين

lẹ́ẹ̀mejì fi kulli àmì ní gbogbo ọdún náfàsìn fi ṣíta mímí kan nígbà òtútù wà náfàsìn fi sayf mímí kejì nígbà kíni nígbà ooru so tó bá mí nígbà ooru ìtì tó bá mí nígbà òtútù àtútù gan-an na méjèèjì ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni ó ṣe fún iná so tó máa ní káwọn scientist wá sọ̀rọ̀ nísìn àwọn sọ n tó ń fa cold wọ́n dẹ̀ sọ n tó ń fa kíni ìtì mi ṣùgbọ́n ẹ̀sìn ojú mi ni ẹ̀sìn fi wò ó ní pé níní jahannama òun náà ni méjèèjì níní jahannama ni méjèèjì so eléyìí ní sin scientifically àwọn lè mọ́ gbà ṣùgbọ́n wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ní ìwò gbà ìkébò ṣe rí nìyẹn kò nídìí ká mọ́ ṣe tàwílù ẹni já náà mọ́ ní lẹ́ẹ̀mejì níní àsìkò kan òun ni ó máa ń fa òtútù níní kejì òun máa ń fa gbígbóná ni so tàbá pé ó gbóná tó mú gan ká mọ́ sọ pé a fẹ́ jáde lọ kí n zúrí bẹ́ẹ̀ pẹ̀lú ìtìyẹn náà ká ṣe é ká dìlé rẹ̀ torí pé àsìkò zúrí ní ó fẹ́ àìbẹ́ẹ̀kọ́ ní ìsìn kan bá ní zúrí wọlé bí a bí twelve fifty eight àbí ká ní bí àsìkò yẹn ló wọlé ìgbà wo ni yóò wá sópin nǹkan bí four sixteen or seventeen or eighteen ṣáà káwòye gáàpù tó ń bẹ́m̀bẹ́ so èyí tí wọ́n fi wá kírun yẹn níbi àbí 10 minutes uh, past one wọ́n di ilé rẹ̀ di nǹkan bí àbí 2:30 ó wà òkè àbá di ilé rẹ̀ di nǹkan bí àbí 2 ó wà òkè pàtàkì jùlọ wọ́n fẹ́ kí ní jẹ̀mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ dárùn kíkún rẹ̀ nílé ni. Jama ṣe in tó dáa náà tún ní pé kó tún ilé rẹ̀ àwọn fáàmì ní ẹ̀bẹ́ ni àwọn míì ní ẹ̀ẹ̀ òwò ẹni fẹ́ jáde kúrò ní ilé lọ ní mọ́ṣáláṣí òwò ni kò àplíkéwù sí ẹni tí ó fẹ́ kí inú ilé ni àwọn míì á pé òkè tó bá ní mọ́ṣáláṣí náà ìtì máa wà náà lẹ́wọ̀ jẹ́ pé kí ni ìtì máa wà nù ilé náà sọ́rọ̀ ẹ̀fẹ́ kó farabalẹ̀ kí òun yẹn

àwọn àfáà mi ní èsì ti tẹ́kì ẹ̀ ní torí pé ìlà yẹn tọ́kìní kan ṣe bọ́ọ̀dù yẹn ní o nítorí ìtì yẹn torí èsì táyẹ̀ bá dẹ̀ wọnú mọ́ṣáláṣí ní èsì wọ́n bẹ́ẹ̀ pàtàkì lọ àwọn mọ́ṣáláṣí Saudi ní tó bá wọnú mọ́ṣáláṣí kan tí ò sí èsì ń bẹ́ẹ̀ ní àwọn òṣì mọ́ṣáláṣí wọ̀ ni pé òṣì mọ́ṣáláṣí wọ̀ tí ò bá sí èsì ń bẹ́ẹ̀ torí pé àwọn abẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ìtì e ó pọ̀ bẹ́ẹ̀ mo rántí ìkanú àwọn àfá tí àwọn aṣe lẹ́kṣọ̀ fún wa ní Nàìjíríà Sheikh Muhammad Baqi Al-Ujairi sọ ní òtẹ́tẹ̀ ọmọ agẹ́tì fún ẹgbẹ́gbẹ́ kí èsì wà ń bẹ̀ o èsì ó wà important o tó gbàtà wá gẹ́tì òtẹ́ẹ̀lì tán dé àwọn olóòtẹ́ẹ̀lì gan ẹgbẹ́ àwọn oúnjẹ bí ti wọ́n òkè máa ètì ò bá ṣiṣẹ́ gbàgbọ́ dé ni bàbá bá ní a èpè ẹjọ ọ̀rọ̀ èsì yìí àwọn olórí ṣeré káà mísì gbogbo nǹkan tó kú yìí kí ẹ bí ọ̀dá ti mọ́ sínú ilé yìí bọ́ èsì yẹn wọn lè fi ṣeré torí pé nǹkan tó ti yúzù mọ́ nílùú wọn ni kí iná bá fi lè bàjẹ́ èpè iná bàjẹ́ ládùúgbò kan náà wà rí yanjú ní àwọn èèyàn lè rọra wọn lọ sínú mọ́tò tí wọ́n lọ ṣe kí ni torí pé káwọn láàntàn jẹ́nì kò kọ́mọ̀ lọ́dọ̀ tí wọ́n mẹ́rin pé jẹ́nì àwọn làámọ̀ ra jẹ́nì jẹnẹrétọ̀ kẹta ọ̀rọ̀ wọn ni wọ́n yúùsù mọ́ torí pé inú sábà ń lọ tó bá lọ lójijì wọ́n lọ tàyé sí mọ́tò <laughs> sórí sáwọn afẹ́kùn wọn bèèrè pé ókè tí wọ́n ṣe láṣẹ báwà tí sì ń ké lẹ́yìn ṣáàtù sọ pé kí wọ́n ṣe ìbúrọ́dì yẹn pé ó yìí tún da àbí a sọ wípé nítorí ẹ̀sọ́ pé kán ṣe ìbúrọ́dì ní òun nítorí ìtì yẹn rẹ̀ ni ó ti wà taking care of pẹ̀lú ac tí ó wà nù mọ́ṣáláṣí wallahu alam ká fi súnà yẹn lẹ́wọ́ ṣe wà bí ac wà bí kò sí ac ní ṣe àsìkò ìtì ni wọ́n wá so kan ṣe abroad kan dìlé rẹ̀ kí nǹkan yẹn kí ó fi lọlẹ̀ díẹ̀ sínsì àsìkò yẹn pọ̀ ó bẹ́tà jù pé kí wọ́n yára kí ní àsìkò tó bá wọlé lọ so hadithi gẹ́gẹ́ bí tí aso sọ ikú látọ̀dọ̀ àtọ́bù yasar ni so mursal ni ṣùgbọ́n ó ní àwọn túrùkù míì tó ṣe wípé ó fi rinlẹ̀ that is àwọn bòmí náà wà tó ṣe pé kọ́ńtẹ́ǹtì ẹ̀ ní ààrí sàìbùkáì sàìmùsùn àti tíra mi náà tí ó kìí ṣe ìtì àtọ́rin yẹ̀sà ṣùgbọ́n èyí tí mọ́mù Málìkì rí làwọn mú wá yẹn èyí tí mọ́mù Málìkì rí oní wọ́n ṣe kí ni wọ́n mú wá sọ̀rọ̀ jẹ́ pé àwọn àfáǹgbà míì ẹlòmí lè sọ nǹkan tó ṣe kó yàtọ̀ sí tó ń bẹnu hadith síbà kó ṣe pé hadith yẹn kò mọ̀ kò ń ṣe nǹkan tuntun ọ́ ó mọ hadith yẹn but ọ̀nà tí hadith yẹn gbà dọ́dọ̀ rẹ̀ ọ̀nà tó lọ yìí fún un ẹgbẹ́ tẹ̀ ń sìn so torí ẹ̀ òní ṣẹ́kù sáìbù ní tèmi rahimahullahu ta'ala wọ́n ṣe tíra kẹtún pé ní rọ́fù ìmàlám anil aimati alam that is ìgbé ebú kúrò fún àwọn àfáàgbà so di fáàkù wọ́n mọ̀ nǹkan nísìn àfá àgbà kan ò mọ́ àkọ́kọ́ kò túmọ̀ sí pé onímọ̀ ju àfá yẹn lọ kò túmọ̀ sí pé kí onímọ̀ ju àfá yẹn lọ nǹkan ọ̀kan tó mọ̀ táfà yẹn ò mọ̀ òun kọ́ níbi tí máa ṣe kí ni tó parí sí then ó ṣò pé kí ni àfá yẹn náà ni èèyàn lòun náà kò lè mọ̀ gbogbo nǹkan tán kò lè mọ̀ gbogbo nǹkan tán so a máa ṣẹlẹ̀ ìpé àwọn afá wọ́n lè mọ́mọ́ nǹkan ní táwọn ọmọké wọn mọ́ gẹ́gẹ́ bá ṣe sọ fún wa Imam Malik rahimahullahu ta'ala ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ọ̀rọ̀ ká fi ọwọ́ sọ̀bùlẹ́bìn wàhábù lára ọmọ kí wọn ó lè lọ bá wọn lẹ́yìn alcohol ní pé àdífì báyìí báyìí báyìí báyìí báyìí ó dẹ̀ dìde less alcohol mọ́ Malik rahmaulahu ta'ala ni wọ́n pàkíyèsí wa sí nǹkan báyìí báyìí akafura wa ina náà kọlọ́mà kó jẹ́ kí oyé ẹni kọ̀ọ̀kan wa kọlọ́mà subhanahu wa ta'ala kuje kó ṣe wá ní àǹfààní subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk